kọ́ríntì kínní orí kẹtàlá. ǹbá a lè sọ oríṣiríṣi èdè tí ènìyàn ń fọ̀ kódà kí n tún lè sọ ti àwọn áńgẹ́lì bí n kò bá ní ìfẹ́ bí ti tí ń dún lásán ni mo rí mo dàbí páànù tí wọ́n ń lù ti ń hanni létí bí agogo ǹbá ni ní ẹ̀bùn wòlíì kí ní gbogbo ìmọ̀ kí n mọ gbogbo àṣírí ayé kí n ní ìgbàgbọ́ tí ó gbóná tó bẹ́ẹ̀ tí ó lè ṣí òkè ní ìdí tí n kò bá ní ìfẹ́ n kò já mọ́ nǹkan kan n gbogbo ohun tí mo ní kí n fi tọrẹ kódà kí n fi ara mi rú ẹbọ sísun bí n kò bá ní ìfẹ́ kò ṣe àǹfààní kankan fún mi ìfẹ́ a máa mú sùúrù a máa ṣe oore ìfẹ́ kì í jowú kì í ṣe ìgbéraga bẹ́ẹ̀ ni kì í fọ́nu. ìfẹ́ kì í ṣe ohun tí kò tọ́ bẹ́ẹ̀ ni kì í hùwà ìmọ̀tara ẹni nìkan kì í tètè bínú bẹ́ẹ̀ ni kì í ka ẹ̀ṣẹ̀ sí ènìyàn lọ́rùn ìfẹ́ kì í fi nǹkan burúkú ṣe ayọ̀ ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́ ìfẹ́ a máa farada ohun gbogbo a máa gba ohun gbogbo gbọ́ a máa nírètí nínú ohun gbogbo a sì máa forí tì ohun gbogbo ìfẹ́ kò lópin ní ti ọ̀rọ̀ wòlíì wọn yóò di ohun tí kò wúlò mọ́ ní ti àwọn èdè àjèjì wọn yóò di ohun tí a kò gbúrò mọ́ ní ti ìmọ̀ yóò di ohun tí kò wúlò mọ́ sí ẹni tí ó mọ ọ̀ràn ní àmọ̀tán bẹ́ẹ̀ ni kò sí wòlíì tí ó ríran ní àrítán ṣùgbọ́n nígbà tí ohun tí ó pé bá dé àwọn ohun tí kò pé yóò di ohun tí kò wúlò mọ́ nígbà tí mo wà ní ọmọdé èmi a máa sọ̀rọ̀ bí ọmọdé èmi a máa gbèrò bí ọmọdé ṣùgbọ́n nísinsìnyí tí mo ti dàgbà mo ti pa ìwà ọmọdé tì nítorí nísinsìnyí à ń ríran bàìbàì nínú dígí ṣùgbọ́n nígbà tí ó bá yá ojú yóò kojú a ó sì ríran kedere nísinsìnyí kò sí ohunkóhun tí mo mọ̀ ní àmọ̀tán ṣùgbọ́n nígbà náà n ó ní ìmọ̀ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ti mọ̀ mí ní gbólóhùn kan àwọn nǹkan mẹ́ta ni ó wà títí láé ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́ ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ni ìfẹ́.